Luku, orí ogún ní ọjọ́ kan bí jésù ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nínú tẹ́ḿpìlì tí ó ń wàásù ìyìnrere fún wọn àwọn olórí àlùfáà àwọn amòfin àti àwọn àgbà wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé. sọ fún wa irú àṣẹ tí o fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí ta ni ó sì fún ọ ní àṣẹ yìí. ó dá wọn lóhùn pé. èmi náà yóò bi yín ní ọ̀rọ̀ kan ẹ dá mi lóhùn ìrìbọmi tí Jòhánù ń ṣe láti ọ̀run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn. wọ́n ń bá ara wọn sọ pé. bí a bá sọ pé láti ọ̀run ni yóò bi wá pé kí ló dé tí ẹ kò fi gbà á gbọ́ bí a bá sọ pé láti ọ̀dọ̀ ènìyàn ni gbogbo àwọn ènìyàn yóò sọ wá ní òkúta pa nítorí wọ́n gbà dájú pé wòlíì ni Jòhánù wọ́n bá dá a lóhùn pé a kò mọ ibi tí ó ti wá. jésù bá sọ fún wọn pé. èmi náà kò ní sọ irú àṣẹ tí mo fi ń ṣe nǹkan wọ̀nyí fún yín. ó wáá pa òwe yìí fún àwọn ènìyàn ó ní. ọkùnrin kan gbin àjàrà sínú ọgbà kan ó gba àwọn alágbàro síbẹ̀ ó bá lọ sí ìrìn àjò ó pẹ́ níbi tí ó lọ nígbà tí ó yá ó rán ẹrú rẹ̀ kan sí àwọn alágbàro náà ṣùgbọ́n àwọn alágbàro yìí lù ú wọ́n bá dá a padà ní ọwọ́ òfo ọkùnrin yìí tún rán ẹrú mìíràn àwọn alágbàro yìí tún lù ú wọ́n fi àbùkù kàn án wọ́n bá tún dá òun náà padà ní ọwọ́ òfo ọkùnrin yìí tún rán ẹnì kẹta wọ́n tilẹ̀ ṣe òun léṣe ni ní tirẹ̀ wọ́n bá lé e jáde ẹni tí ó ní ọgbà yìí wá rò nínú ara rẹ̀ pé kí ni wọn ò ṣe o wọn ò rán àyànfẹ́ ọmọ mi bóyá wọn yóò bọ́lá fún un ṣùgbọ́n nígbà tí àwọn alágbàro yìí rí i wọ́n bá ara wọn sọ pé àrólé rẹ̀ nìyí ẹ jẹ́ kí a pa á kí ogún rẹ̀ lè di tiwa wọ́n bá mú un jáde kúrò nínú ọgbà náà wọ́n bá pa á kí ni ẹni tí ó ní ọgbà náà yóò wá ṣe yóò pa àwọn alágbàro wọ̀nyí yóò sì gbé ọgbà rẹ̀ fún àwọn mìíràn láti tọ́jú. nígbà tí wọ́n gbọ́ wọ́n ní. Ni ọlọ́run má jẹ́. jésù bá wò wọ́n lójú ó ní. ǹjẹ́ kí ni ìtumọ̀ àkọsílẹ̀ yìí òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun ni ó di òkúta pàtàkì ní igun ilé bí ẹnikẹ́ni bá ṣubú lu òkúta yìí olúwa rẹ̀ yóò fọ́ yángá-yángá bí òkúta yìí bá sì bọ́ lu ẹnikẹ́ni rírẹ́ ni yóò rẹ́ olúwa rẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́. àwọn akọ̀wé àti àwọn olórí àlùfáà gbèrò láti mú un ní wákàtí náà nítorí wọ́n mọ̀ pé àwọn ni ó pa òwe yìí mọ́ ṣùgbọ́n wọ́n bẹ̀rù àwọn ènìyàn wọ́n wá bẹ̀rẹ̀ sí í sọ wọ́n rán àwọn amí kí wọ́n ṣe bí ènìyàn rere kí wọ́n lè ká ọ̀rọ̀ mọ́ lẹ́nu kí wọ́n wá fi lé gómìnà lọ́wọ́ kí gómìnà dá ṣẹ̀ríà fún un wọ́n bi pé. olùkọ́ni a mọ̀ pé tààrà ni ò ń sọ̀rọ̀ tí o sì ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ o kì í wo ènìyàn kí o tó sọ̀rọ̀ ṣùgbọ́n pẹ̀lú òtítọ́ ni ó ń kó ènìyàn ní ọ̀nà Ọlọ́run. Ṣé ó tọ́ fún wa láti san owó orí fún Késárì àbí kò tọ́? Ṣùgbọ́n ó ti mọ ẹ̀tàn wọn. Ó sọ fún wọn pé. Ẹ fi owó fàdákà kan hàn mí. Ó bá bi wọ́n léèrè pé. Àwòrán àti àkọlé ta ni ti ara rẹ̀ yìí. Wọ́n ní. Ti Késárì ni. Ó bá wí fún wọn pé. Tí ó bá rí bẹ́ẹ̀ ẹ fi ohun tí ó bá jẹ́ ti késárì fún késárì kí ẹ sì fi ohun tí ó bá jẹ́ ti ọlọ́run fún ọlọ́run. wọn kò lè mú ọ̀rọ̀ mọ́ lẹ́nu lójú gbogbo ènìyàn ìdáhùn rẹ̀ yà wọ́n lẹ́nu wọ́n bá dákẹ́. àwọn kan nínú àwọn sadusi bá lọ sọ́dọ̀ rẹ̀ àwọn sadusi ni wọn kò gbà pé òkú kan tún máa jíǹde wọ́n bi í pé. olùkọ́ni Mósè pàṣẹ fún wa pé bí ènìyàn bá ní ìyàwó bí ó bá kú láì ní ọmọ kí àbúrò rẹ̀ sú ìyàwó rẹ̀ lóko kí ó ní ọmọ lórúkọ ẹ̀gbọ́n rẹ̀ àwọn tẹ̀gbọ́n tàbúrò méje kan wà ìkíní gbé ìyàwó ó kú láì ní ọmọ bẹ́ẹ̀ náà ni èkejì ẹ̀kẹta náà sú lóko bẹ́ẹ̀ ni àwọn méjèèje ṣe wọ́n kú láì ní ọmọ ní obìnrin náà lára wá kú ní ọjọ́ àjínde ni obìnrin náà yóò jẹ́ nígbà tí ó jẹ́ pé àwọn méjèèje ló ti fi ṣe Jésù dá wọn lóhùn pé àwọn ènìyàn ayé yìí ni wọ́n ń gbéyàwó tí wọ́n ń fi ọmọ fọ́kọ ṣùgbọ́n àwọn tí a kà yẹ fún ayé tí ó ń bọ̀ nígbà tí àwọn òkú bá jíǹde kò ní máa gbéyàwó bẹ́ẹ̀ ni wọn kò ní máa fọmọ fọ́kọ nítorí wọn kò lè kú mọ́ nítorí bákan náà ni wọ́n rí pẹ̀lú àwọn áńgẹ́lì ọmọ Ọlọ́run ni wọ́n nítorí pé wọ́n jẹ́ ọmọ àjíǹde ó dájú pé a jí àwọn òkú dìde nítorí ohun tí Mósè kọ nínú ìtàn ìgbẹ́ tí ń jóná nígbà tí ó sọ pé olúwa ọlọ́run abrahamu ọlọ́run isaki àti ọlọ́run ti jacobu ọlọ́run kìí ṣe ọlọ́run àwọn òkú ti àwọn alààyè ni nítorí pé gbogbo wọn ni ó wà láàyè fún ọlọ́run. àwọn kan nínú àwọn amòfin dá a lóhùn pé. olùkọ́ni ó wí ire láti ìgbà náà kò tún sí ẹni tí ó láyà láti bí ní nǹkan kan jésù bi wọ́n léèrè pé. báwo ni wọ́n ṣe ń pe mẹ̀sáyà ní ọmọ dáfídì nítorí dáfídì sọ nínú ìwé orin dáfídì pé olúwa wí fún olúwa mi pé jókòó lọ́wọ́ ọ̀tún mi títí wọn ò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ nígbà tí dáfídì pè é ní olúwa báwo ni ó ti ṣe tún jẹ́ ọmọ rẹ̀. ní etí gbogbo àwọn ènìyàn jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ ṣọ́ra lọ́dọ̀ àwọn amòfin tí wọ́n fẹ́ máa wọ agbádá ńlá wọ́n tún gbádùn kí ènìyàn máa kí wọn ní àárín ọjà wọ́n fẹ́ràn láti jókòó níwájú nínú ilé ìpàdé àti láti jókòó ní ipò ọlá níbi àsè wọ́n a máa jẹ ilé àwọn opó run a máa gbàdúrà gígùn láti ṣe àṣehàn wọn yóò gba ìdájọ́ líle.